101. 101.1 The answers were to Alfik uh, Fidin pẹ̀lú Ọládùnmí Bello. والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين à ń kí ẹ̀yin olùgbọ́wọ́ wọn igba àdìjọ kó ojúmọ́ abáríkà jùmọ̀ àyíkàbọ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àpò ní kàlífíìk fìdíìmù ọ̀làdùnní belon ló kọ̀ mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà kí allah kó jẹ́ ká rí yín pẹ́ látàrí dáadáa lójú pọ̀nà ẹ̀sìn islam kó bá ṣe àlékún àáfíà bárọ́kà àti àrísìkì tí ó gbòòrò sí fún yín tó ń ti alhusn alkhatima insha allah ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè yìí tí ó wá láti ọ̀dọ̀ oníbéèrè wọ́n ní tí èèyàn bá ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tó jẹ́ èyí tí a máa ké sókè tí ìmáàmù tí ó wá ń ké súrọ̀ lẹ́yìn súratul Fatiha ṣùgbọ́n nígbà tí ó mẹnuba súrọ̀ ọba mẹnuba àyà kan pé Muhammadu rasulillah wọn ní àárín yìí tí ìmáàmù bá ké irú àyà bẹ́ẹ̀ ṣé ó lẹ́tọ̀ọ́ fún àwọn mámú láti ṣe gbólóhùn sallallahu alayhi wa sallam ní orí sọ̀láàtì yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè eléyìí tí ó wá láti ọ̀dọ̀ ẹrú ọlọ́run wọ́n ní ọ̀rọ̀ nípa ègún ìdílé ojú wo ni ẹ̀sìn Islam fò wípé ṣé tí ègún ìdílé bá ń bẹ nídìílé kan ṣé a tún máa ràn dórí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé wọ́n ní tí òbí bá hùwà burúkú kan tí àwọn tí òbí yìí bá hùwà burúkú yìí ti wá bu èpè jólẹ̀ fún irúfẹ́ òbí yálà bàbá àbí ìyá bẹ́ẹ̀ pàtàkì jùlọ bàbá wípé ṣé irúfẹ́ èpè yóò ṣe bẹ́ẹ̀ mú bàbá tó bá tún wá mú bàbá tán yóò tún wá mú ọmọ tó bá jẹ́ pé bàbá ń bá ṣe ète ìpè lóòótọ́ pé ṣé yóò tún wá mú ọmọ rẹ̀ náà ọjọ́ mẹ́ta ẹ̀jẹ̀ ń darúgbà insha Allah bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wa ba'd. asalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته صلاة تانسي أتي صلاة تامن كاكي سوكي ننوال نعم يا صباح مغرب عشاء إمام وادن لي آياتني بلو النبي صلى الله عليه وسلم ننو أستمع قوفي الله وبعد لولي كي تما دارك النبي صلى الله عليه وسلم كسوكي صلى الله عليه وسلم sáwà wí bẹ́ẹ̀ lórí sọláàtì ni bàbá mi wí á wí ṣùgbọ́n àní gbọ́n sókè tẹ́ bá sì sọ pé á wí ó túmọ̀ sí pé wàá wí sẹ́nu wúyẹ́ hmm. nítorí pé ẹni tó bá wí láwìí inú kò wí nǹkan kan hmm. gẹ́gẹ́ bí ẹni tí ọba ni níkàlẹ̀ ni tọ́wá wọlé tọ́wá sọ pé ah, ah báwo ló ṣe wọlé tó sálámà hmm. wọn á mo ti sálámà sínú. Si Hmm. sẹ́yìn náà balẹ̀ ti dá lóhùn sínú ńkọ́ tó hmm. ó dájú pé nìkan náà méjèèjì ó bínú. ọ̀rọ̀ tá a sọ sínú ẹ̀mí tá a sọ sínú ọkàn kì í sọ̀rọ̀ wọ́n ń pè ní kalamu nafsi lópin ìgbà téèyàn ọ̀bá tí sọ jáde kì í sọ̀rọ̀ النبي صلى الله عليه وآله وسلم إن الله تجاوز لي عن أمتي ما حدثت به نفسها ما لم تعمل أو تتكلم ọlọ́run ṣàmójúkúrò fún mi lórí ìjọ mi lórí ní tí wọ́n bá ń fẹ̀mí wọn á wí lópin ìgbà tí wọ́n bá ti wí jáde àbí kí wọ́n fi ṣe wà o torí ẹni tẹ́ ń sọ sínú yín kì í sọ̀rọ̀ wọ́n ní muhammadun rasulullah wọ́n ká àyà yẹn so nínú sọlẹ́ èèyàn sọ pé sallallahu alayhi wa sallam ní jẹ́jẹ́ alimami ibn al-qayyim rahimahullah wọ́n ní tírà kan tá à ń pè ní jala'ul afham fi fadli salati wa salam ala rasulillah nínú tírà yìí alimami Ibnul Qayyim wọ́n ṣàlàyé ayé mélòó ló lé lógójì tọ́jà pé tó máa ti dárúkọ ànábì sallallahu alayhi wa sallam àmàṣe sallallahu alayhi wa sallam inú rẹ̀ ní ìgbà tí wọ́n máa ń ṣe sọ̀láàtì lọ́wọ́ tí ìmáàmù bá ka kéwú tó ní Muhammad nínú wọ́n sọ pé sallallahu alayhi wa àwa là ń dá sọ̀láàtì wá ṣe ayàtà wa kí wa ní gbólóyìn náà nínú hmm. asọ́fẹ́ sallallahu alayhi wa sallam hmm. orí sọláàtì láwọ àwọn kankan ń sọ̀rọ̀ lọ́ta sí wa létí wọn á ànábì asọ́fẹ́ sallallahu alayhi wa sallam eléyìí ọba sọláàtì jẹ́. yàtọ̀ tí bẹ́ẹ̀ sì máa ń ṣe láwọn ààyè ibòmí tó pé ńgbà tí lè máa ń bá ti ka àyà tó ní muhammadu nínú báyìí gbogbo wọn wá gbóhùn sókè bí ẹni ṣeré hmm. ẹ gbọ́dọ̀ dán sọkálukó wìtì ẹlòmíín náà sì máa pọ̀ ní tiwí tó. ìbéèrè míì wọ́n ní tí ègún ìdílé tó bá wà ní ìdílé kan ṣé ìhàwó ni ẹ̀sìn islam kọ sírò rẹ̀ àkókò islam tẹ rí yẹn ó máa ń fọ ìlú má ó máa ń fọ orílẹ̀-èdè má ó máa ń fọ ìdílé má ó máa ń fọ ẹbí má hmm. gbogbo àwọn gbàgbọ́ bí ẹ bọ bí ó sa ègún kan èpè kan gbogbo eléyìí tí ọba ti gba islam lódodo sórí gbogbo nǹkan yóò rodò lọ wábi wọ̀ sí ni. Hmm, ṣètò kan pẹ̀lú gbogbo rọ̀yìn hmm. torí pé gbogbo àwọn gbàgbọ́ ẹ bọ òòṣà náà ni. Hmm. so wọ́n sì gbọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa gbọ́ so wọ́n sọ pé allahumma la ya'ti bi khayrin illa ant wa la yadfa'u sharra illa ant wa la hawla wa la quwwata illa billah ìwọ lọ́wọ́ ẹnìkan ò lè Hmm. ẹnìkan ò lè ti aburú jìnnà sí ni yàtọ̀ sí ọ hmm. a ò dá agbára àbí ọgbọ́n kan ní lẹ́yìn tó bá fún wa. so ìwọ ti ń bẹ lábẹ́ ààbò ọlọ́run lábẹ́ ẹ̀ṣọ́ ńlá rẹ̀ hmm. kí ló fẹ́ fi ègún ìdílé kan sí kí ló fẹ́ fi sí. ẹnìkan ó ń rojọ́ kanjọ́ kan ó ń sọ fọ́mọ rẹ̀ pé n tó ní kọ́ mo ṣe ọmọ gbọ́dọ̀ rí kó ń ṣe o ọmọ gbọ́dọ̀ yẹ kò gbọ́dọ̀ gbò lórí ṣíṣe rẹ̀ torí pé àwọn yìí láṣeyọrí nù dílé àwọn kó wọn mọbi tó ti wá. La ilaha illallah. wọ́n ní à èpè lẹ́sẹ̀ yẹn pẹ̀lú gọ́lọ́ ọmọ tí yóò láṣeyọrí. ebi mùsùlùmí lẹ̀ hmm. kí ló ṣe ìdílé yín tó yẹn fi láṣeyọrí. Hmm. ẹ máa jẹun yó ẹ máa mú mi léòǹgbẹ́ dànù. Hmm ẹ sì máa sùn tó rán gbọ̀nù kúrò lójú yín ẹ wá lẹ́yìn láti yọrí ìdílé yìí ẹ bá hàn sí yọrí kan náà. <laughs> aláàṣùwà. ọ wá kan pé kọ́ ọmọ lọ ilé ẹ̀kọ́ <laughs> ẹ wá ní ẹ̀yìn láṣeyọrí ẹ ti fẹ́ yakuri lé yín wa. tó gba àwọn ègún ranù kan gbà tí wọ́n bá ti gbẹ̀sìn Islam gbàgbé ẹ̀. Hmm. irú ẹ̀ náà ni ìbéèrè tó tún sì kẹta tó ní bàbá kan màmá kan sẹ́ẹ̀ ẹnìkan á ṣépè fún ṣépè ń tún lè jà lórí àwọn ọmọ ọmọ ọmọ rẹ̀ á à ń bọ̀ bẹ́ẹ̀ mm. ẹni tó bá ṣẹ̀ ẹni tó bá ṣẹ̀ ń ló jẹ́ ni tó ṣe wípé tó bá pé ó ṣẹ̀ṣẹ̀ ni tó ṣépè fún mm. ẹni tí ọsẹ̀ sí òun kò bá jẹ́ mùsùlùmí kò bá jẹ́ kèfèrí òfin ọlọ́run ọba ni wípé sọ́ra fún ìpè ẹni tó bá sábò sísè nítorí pé gàgá kan ò sí tí ó di lọ́nà títí lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lànà bisọ lọ́wọ́ àlùsọ̀lá ló sọ fún mu'adh ibn jabal radiyallahu anhu wọn ni wattaqi da'wata al-mazlum fa innahu laysa baynaha wa bayna Allahi hijab ṣọ́ra fún ìpè ẹni abáṣàbò sísí torí pé gàgá kan sí tí ó di lọ́nà dọ́dọ̀ lọ. so ìwọ tó ọ̀sẹ̀ ìwọ náà lọ wà ń pè ẹni tí pè ó mú ìpè kan ń jà lórí bàbá rẹ̀ ń jà lórí ìwọ náà níbo ń bẹ̀ mm. òfin ọlọ́run sọ pé wala taziru wazratun wizra ukhra arọ ẹrù ẹsẹ̀ kan ò ní ru tẹlómi hmm. bàbá ò ní ru tọmọ ọmọ ò ní ru bàbá láti bó síbò bíbẹ́ yìí náà sọ ní yorùbá pé torí ọmọ ọba àdáràn ló ti ló kọ díẹ̀ hmm. ẹ̀hìn so wọ́n ti wá fẹsẹ̀ bàbá wọ́n sì fi bí ọmọ wọ́n sì hmm. fi titọ́ ọmọ bí bàbá alábòsí lọ́lọ́ni ọlọ́run bíi sálábòsí eléyìí jẹ́ bó asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu. wa salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ ibi ẹ ti ń pè orúkọ mi ni Mariam láti United Kingdom. à ń gbọ́ yín ìbéèrè yín. ìbéèrè méjì ni mo fẹ́ béèrè. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé òtútù wà lọ́dọ̀ wa ní. sọ bí mo ṣe jí mo wá wọ sọ́ọ̀tù láti ìkórè bẹ̀rẹ̀ lẹ́ẹ̀tutù láti máa tẹnu ilé. so lẹ́tà mo wá fẹ́ kí irun mo wá ṣàlùwàlá mo wá wá ètò sọ́ọ̀tù yẹn. mo ti wá ṣe tẹ̀sílì lórí irun yẹn kí tó rántí pé ńgbà tí mo wọ sọ́ọ̀tù yẹn mi ò kọ́kọ́ ṣàlùwàlá in that situation ṣé màá wá padà lọ ṣàlùwàlá ìmá fún ọ màá padà lọ ṣàlùwàlá tuntun ni àbí màá fún ọ lọ bọ́ sọ́ọ̀tì yẹn màá wá lọ fún ẹsẹ̀ mi pọ̀. ọlọ́ọ̀kejì ń bẹ̀ wọ́n ní wípé ìyá ọ̀rẹ́ nìkan ṣaláìsì ọ̀ màmá yẹn christian tó àwọn fámìlì wa pé ìjókòó wọn wá pín owó bó ṣe máa náwó owó yẹn pín fọ́nà márùn-ún wọ́n ní màmá jẹ gbèsè forty five thousand wọ́n ní owó tó máa fi bẹ́lẹ̀ thirty thousand owó náà máa fi gbókù lọlé lọ sí ìlú wọn one twenty àti owó wẹ̀jẹ̀wẹ̀ mú owó nǹkan kan. mo wá ń èmi wá èmi wá bẹ̀ lọ́wọ́ mi tèmi pé èwo lòun lè dá sí nínú àwọn owó márààrún yẹn torí mo sì mú lọ́rẹ́ tèmi bọ̀ màmí kò tẹ̀ mí kò jẹ́ àwọn béèrè tí mo ní ìrẹ́sàkùn lọ fẹ́. òfin ọlọ́run ọba aleykum salam òfin ọlọ́run ọba dá lórí wípé téèyàn bá wọ ìbọ̀sẹ̀ tó fẹ́ láǹfààní àti máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí ní gbogbo ìgbà tó bá ti sọ àlùwàlá rẹ̀ dọ̀tun májẹ̀mú tó de òun náà ni pé ẹ ti kọ́kọ́ ṣàlùwàlá kárí fífọsẹ̀ méjèèjì náà hmm. nígbà tí ẹ ti ṣerú àlùwàlá báwọn ìgbà náà lẹ́sẹ̀sẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ yín àlùwàlá yìí bá wá já téèyàn fẹ́ sọ́dọ̀tun ìgbà náà lẹ tó láǹfààní àti wàá máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yẹn fún wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tí ń bẹ méjìléláàádọ́rin fẹ́ni tó wà nínú àjò ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́yìn ti ṣe sọ wípé ẹ ṣe yẹn àṣìṣe ti wọ́ bẹ̀ àṣìṣe wípé ẹ ti gbàgbé pé ẹ ti ṣàlùwà lákárí fífọsẹ̀ kó tó di pé ẹ wọ ìbọ̀sẹ̀ ṣùgbọ́n ń ṣe lẹ́ wọ ìbọ̀sẹ̀ láti dáàbò bẹsẹ̀ yín kúrò níbi òtútù burúkú ti mú ẹ ti wá ṣe sọ láti tán láì jẹ́ pé ẹ fọsẹ̀ ẹ wá rántí nìsín nǹkan tẹ́ ṣe ni pé tún àlọ́ aláyàn ṣe ẹ ṣe láti bẹ̀rẹ̀ dópin títí kárí fífọṣẹ ẹyin méjèèjì ẹ̀yìn rẹ̀ lẹ́sẹ̀sẹ̀ wá wọ ìbọ̀sẹ̀ ẹ wá láǹfààní pé láti ìgbà yẹn títí wákàtí mẹ́rìnlélógún mi ẹ máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ ẹyin yẹn ṣùgbọ́n ìṣàkíyèsí pé níṣẹ́ la sọ pé tún gbogbo àlọ́ aláyẹn nítorí pé ó ti pẹ́ ìgbà tẹ́ ti kọ́kọ́ sàlùwàlá ti pẹ́ sígbà tẹ́ tó rántí pé ẹ fọṣẹ kó tó di pé ẹwọ bọ̀sẹ̀ nínú òfin tó sì di àlùwàlá ni pé a gbọ́dọ̀ ṣe àlùwàlá wa ń tẹ̀lé ń tẹ̀lé báwo wá ni fífi ọwọ́ patí parí bóòlù ṣe pẹ́ sí fífọ ẹsẹ̀ tó bá mu mm. tó ti wá jẹ́ pé sìn lẹ́sẹ̀sẹ̀ wa lọ tún ẹsẹ̀ fọ̀ mm. so eléyìí ló fà la fi sọ pé tún gbogbo àlùwàlá yín ṣe ẹ wàá tún sọ láti yín ṣe ìgbà wo lẹ́wọ̀n abẹ́rẹ́ sí ní ka twenty four hours yẹn láti ìgbà tí ẹ bá ti fẹ́ kọ́kọ́ tún àlùwàlá yín ṣe àìpé lásùbà ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àsìkò sọ̀látò bọ̀họ́r ńlẹ̀ fẹ́ tún àlùwàlá ṣe àsìkò sọ̀látò bọ̀họ́r bá a London lọ́yẹn ó jẹ́ aago méjìlá kọjá ìṣẹ́jú Ata àtàgò méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yẹn lẹ́tì bẹ̀rẹ̀ sini ní zero twenty four hours twenty four hours yẹn ó pè ní aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tọ́lá kìí ṣe àtìgbà tẹ́ ti kọ́kọ́ sàlù àlá alákọ̀ọ́kọ́ lẹ́sìrò gbà tẹ́ ti kọ́kọ́ fẹ́ tún àlù àlá yín ṣe nílẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ka twenty four hours yẹn. ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì fún ẹni tí màmá rẹ̀ ṣaláìsí tí màmá yìí sì ṣe mùsùlùmí ṣùgbọ́n tó jẹ́ pé òun jẹ́ mùsùlùmí wọ́n wá ka owó kalẹ̀ lóríṣiríṣi eléyìí tí wọ́n ń bùkátà láti fi ṣe ìtọ́jú báwo ni wọ́n ti ṣe ṣètò àti gbé ìyá sí ó wá léwo ló ń lè dá sí nínú rẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ ọba àtẹ̀jẹ́ mùsùlùmí òbí rẹ ọba àjẹ́ kèfèrí kó o ṣe dáadáa sí wọn dáadáa títí tí wọ́n fi ṣàláìsí nítorí kó lè bàjẹ́ pé ń bẹ lákọọ́lẹ̀ pé ẹ túká dáadáa pẹ̀lú òbí rẹ nítorí pé ìsìláàmù ò sọ pé ẹ ṣe àìdáa sóbì yín nítorí pé wọn ọba àjẹ́ mùsùlùmí àmọ́ ẹ ti máa gbìyànjú pẹ̀lú wọn kó tó di pé wọ́n kò láyé káwọn náà di mùsùlùmí nítorí kó má bàa ṣe jẹ́ pé àǹfààní tẹ́ẹ̀rì ṣe fún wọn yóò mọ lórí ìgbà tí wọ́n ń bẹ láyé nìkan nítorí káǹfààní yìí kó lè bá a fẹ̀ kó lè bá a fẹ̀ títí di ẹ̀yìn kú wọn tẹ́yìn náà fi kú láyé kódà kó tún lè bá a fẹ̀ tayọ ìgbà tẹ́yìn náà kú láyé kó tún dórí àwọn ọmọ àti àwọn àrọ́mọdọ́mọ yín torí àwọn ọmọ ṣàdúrà fáwọn òbí tiwọn àtàwọn òbí òbí wọn àtàwọn òbí òbí òbí tó bí wọn ṣùgbọ́n gbà tó bá ti di pé ìsìláàmù bá ti jẹ́ pé kọ̀bájọ pawápọ̀ ọmọ ń ṣe ìsìláàmù ọmọ ń ṣe mùsùlùmí bàbá ò ṣe mùsùlùmí dáadáa tẹ́sí sí wọn yẹn yóò parí ní kété táwọn òbí yẹn bá ti kú kúrò láyé gbogbo ó dá ń bùkátà láti ṣe gbogbo ń tẹ kàkà lẹ́wọ̀n àti nǹkan míì ọlọ́run ọba ọbẹ̀ mùsùlùmí kọ́ bá wọn náró ẹ̀ nítorí pé tẹ́ ẹ bá náró ẹ̀ yóò padà di ìbálẹ́jọ́ aburú fún yín lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmá lábẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé gbogbo owó tí ń bẹ ní London yẹn káwá pé màmá ọ̀rẹ́ yín ló fi sílẹ̀ òun ò sì jẹ́ mùsùlùmí òfin ọlọ́run sọ pé ọ̀rẹ́ yín ò ní jogún kankan bẹ̀ o hmm. nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yarithul muslimul káfíìr walal káfíìrul muslim mùsùlùmí ò ní jogún kèfèrí kèfèrí náà ò ní jogún mùsùlùmí tó eléyìí jẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ pé tó bá kó rẹ̀ yín náà ló kú màmá yín yẹn náà ò Islam àwọn ọmọ wọn míì jọjọ ń ṣẹ̀sìn irú èyí tí wọ́n ṣe kóhun àwọn ni wọ́n máa mójútó ń tọ́ba kù. hello. hello salaam maaleykum salaam wa rahmatulah ọgbà ibi ẹdín pè. hamza ní gbé láti abidjan. ìbéèrè yín. ìbéèrè mi wàhálà mo ní ìbéèrè méjì fún àwọn ìṣáà tí ọlọ́run bá san ní ẹ̀sán rẹ̀. kọ́lọ́run jẹ́ mi náà lè jọ wọ́n. ìbéèrè mi ni <laughs> ìbéèrè mi ni pé nísìnyí mò ń kọjá lọ síbì kan máa wà ní àdúgbò kan máa rí i pé àsìkò òun ti tó àmọ́ kí n tó sọ pé yín dé àdúgbò bíi tẹ́mi wà gangan yìí pé ń kírun bẹ́ẹ̀ wọ́n ti kírun tán lọ́hùn tó máa ní kí n kírun ní àdúgbò bíi tí mo wà yẹn gangan tó nígbà tí ti wọnú mọ́ṣáláṣí yẹn báyìí ìmáàmù tí mo rí pé ìmáàmù tí mo gbé síwájú yẹn ìmáàmù yẹn kàn ṣe pé ni àti ṣòkòtò yẹn tó wá délẹ̀ gan ẹ̀sìn mo lè ṣe sọ̀lá lẹ́yìn rẹ̀ bí mo ṣe tún rí i pé ń ka kéwúrẹ̀ gan kéwúrẹ̀ gan kò tún kò ní tẹ̀jú ìjẹ́ mo lè ṣe sọ̀lá lẹ́yìn rẹ̀ ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé bí nísìn mo travel lọ hmm. àwọn bí àwọn tí ó máa ń rajà káàkiri yẹn ni mo wá travel lọ so àwa dé ojú ọ̀nà àwa bá òkú ẹnìkan ní gbẹ títì so àmọ̀dé kejìlélẹ́tì ni àbí mùsùlùmí ni ìjẹ́ àlejò ká ká fi ìrànlọ́wọ́ fún dẹ̀ náà ìbéèrè mi ni àti àwọn ẹnìkan kan lẹ́gbẹ̀ẹ́. alhamdulilayi ọkọ lábẹ́ òfin ọlọ́run mùsùlùmí ò ní mọ́ṣáláṣí tiẹ̀ yàtọ̀ sí mọ́ṣáláṣí àwọn míì gbogbo mọ́ṣáláṣí ti mùsùlùmí ni lópin ìgbà tó bá jẹ́ pé àwọn mùsùlùmí ni wọ́n bá kọ́ mọ́ṣáláṣí wọn kì í ṣe pé kèfèrí ló kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ ọlọ́run sọ pé wa anna al-masajida lillah fala tad'u ma'a ahada gbogbo mọ́ṣáláṣí ti Allahu ni torí náà ẹ gbọ́dọ̀ máa pẹ́ lómi ìpapọ̀ mọ́ Allah wàyí o ìgbà tí ẹni ẹrí mọ́ṣáláṣí kan lọ́nà yín tẹ̀ ń gbà lọ sílé ó sì jọ pọ́jọ́ júmọ̀ ni so ẹ wá fẹ́ darapọ̀ mọ́ wọn ṣe sọ láti ń bẹ̀ nítọ́da alẹ́ fẹ́ sí ṣùgbọ́n ní kété tẹ wọnú mọ́ṣáláṣí ẹ bá pé lè má mú un ṣe pè so eléyìí ló mú àmọ́ pọ́jọ́ júmọ̀ ni lápèjúwe báyà ń ṣe kútúbà lọ ni ń ṣe pè bóyá ó ń ṣàlàyé èpè tí ọlọ́run ṣe fún Abu àṣírí báyà láàyè tí lè máa mú sẹ́rù àbẹ̀wò ṣépè fún ta ni gánà rí ẹ wá tún ní ìmáàmù yẹn gan ṣòkòtò rẹ̀ tún wọlé lẹ́yìn eléyẹn kò tún máa kéókè àkókò lè má mú ṣépè pé ká má sì sọ láti lẹ́yìn hmm. ṣòkòtò rẹ̀ ń wọlé kò pé káwọn má sì sọ láti lẹ́yìn hmm. lópin ìgbà tó wáyé kò náà ni lè má mú tá a rí nítòsí ọ̀dọ̀ wa lásìkò yẹn torí pé òun ni ó jìyà ẹsẹ̀ ṣòkòtò rẹ̀ ń wọlẹ̀ kọ́sà ti máa sọ láti ṣe tiwa. àwọn tó wá pé ìmáàmù yẹn kò tún wá máa sọ láti ṣe kéwù rẹ̀ hẹ́gẹ́hẹ́gẹ́ ni kò mọ fati àgánké ẹ má tò lẹ́yìn rẹ̀ o. Mm. torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sọ̀rọ̀ la salata liman lam yaqra bi ummil kitab gbogbo ẹni tí o bá ti máa tí o bá ti ké fatia kò ní sọlá ẹni tí o sì máa ké náà dọ́gba pẹ̀lú ẹni tí o ké torí ẹ ọdọ wọ àwọn tí wọn bá fẹ́ síwájú àwọn èèyàn láti máa sin lọhùn èèyàn ó ti dápé ná èèyàn ó ti kẹ́kọ̀ọ́ yanjú ná kéèyàn tó máa sákàkà pé mo fẹ́ ṣe lè má mú so kájú òsùn ọ̀fẹ́ ṣe lè má mú wọ́n á dẹ̀ ṣe pé wọ́n ní kọkàn wá dún wájú pé ìwọ náà la sáfẹ́ ni hmm. kìí ṣe pé wọ́n fẹ́ yàn ọ́ sípò kan eléyìí tó ní í ṣe pẹ̀lú wípé wọ́n nìkan lọ mọ̀rọ̀ sọ hmm. wọ́n fẹ́ yàn ọ́ sípò kan ni tó ní í ṣe pẹ̀lú pé wọ́n lọ mọ kí ó jù hmm. tó bá wá já sí pé wọ́n gan lọ mọ kí ó jù sọ yẹ kọjá pé wọ́n lọ́wọ́ à ń pọ̀ ẹni tó máa kí ó jù hmm. so eléyìí túmọ̀ sí pé kọrin kọ̀dí lọ́rọ̀ dà èèyàn hmm. ń bẹ lórí ìrìn àjò yẹn wá rókò èèyàn òkú ẹni tá a rí ńlẹ̀ yun kí ni ká ṣe sí ẹ tó bá jẹ́ pé àwa ní àsìkò tá a fi lè mójútó a gbìyànjú láti rí i pé a ṣe ń tọ́tọ́tọ́ yẹ sí lára tá a fi lọ gbé sí hmm. àmọ́ àlásìkò tá a fi lè mójútó àwọn kankan tá a fi síwájú tiwa kò lè gbà wá láyè rẹ̀ ẹni gbìyànjú láti ṣe ni pé a sọ ìjọ́mìyàn rẹ̀ á jẹ́ kí àpọ́nlé àti iyì tọ́lọ̀ ń fọ́mìyàn lára tiẹ̀ kọ́ mọ́ hmm. torí pé ńgbà mi àwọn òkúta máa rí létí ọ̀nà lẹ́sẹ̀ ọ̀nà gbogbo yẹn ẹ rí i pé ìhòhò ni wọ́n máa sábà wà hmm. pàápàá láfíríkà tí wọ́n ń bí tẹ bá rí òkú èèyàn kan bẹ́ẹ̀ ẹ̀yin ó gbìyànjú láti wá nǹkan kan dàbò lára hmm. ẹ sọ yìí àti àpọ́nlé rẹ̀ nù so ó kéré jù inṣàlá ntẹ́yìn ti ṣeun ó ti da kọ́dà kọjá pé kẹfìrí lẹni tẹ́ rí lẹ̀ hmm. ẹ̀yin ti gbìyànjú ẹ sọ yìí àtàpọ́nlé rẹ̀ nù hmm. tó bá yá àwọn ẹni tí máa mójútó rú nǹkan bá ń lágbárin iṣẹ́ ìjọba àwọn hmm. padà wá gbé kò sí wàhálà mẹ́ àmọ́ tó bá yẹ pé wá lásìkò tẹ́ ẹ sì fẹ́ ṣe e, ètò bí wọ́n ti ṣe lọ gbé sí i ìrò ń tọ́kànnù lọ́rọ̀ yìí tó rọ́rìn àjò lẹ pera yín tá ló ń ta ló ń kí ikú wò lẹ mọ̀tọ́ pa nígbà bá yàtọ̀ máa lọ ọmọ yín lẹ́sẹ̀ pẹ́yìn lẹ pánkọ́. tọ́ okùn bẹ́yìn ò ṣe bọ́. torí de lẹ́yìn ẹlẹ́kùn tí yóò bá kàyàn lọ títí kéèyàn ọmọ máa bẹ́wù lọ kọ́ ọmọ máa bẹ́wù lẹ̀ lọ títí kó n fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ mm. ẹ̀ẹ́dá ló kú kí lọ́ọ́ pa bó lọ́rọ̀ rẹ̀ ti ṣe jẹ́ yóò di pé ẹbí alábàáhùn yóò di tànà rẹ̀ hmm. so ẹ filẹ̀ ẹ kàn daṣọ bọ́lá kẹ́ ẹ máa lọ tiyín ni ọ̀rọ̀ pa àmọ́ bí mùsùlùmí ni bí káfíìrì ni kò tí ẹ sọ ọ̀rọ̀ tí ì débẹ̀ hmm. ọ̀rọ̀ tí ì débẹ̀ bó làyín mà tọ́jẹ́. Hmm. jazakumullahu khairan sheikh Uh, plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight. ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wáàsí ìta gbangba tí a mọ̀ sí hudan wabushro lẹ́yìn tí ó máa wáyé ní gbogbo ọjọ́ sátọ̀dé àkọ́kọ́ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan inshallah yóò tún wáyé fún ti oṣù yìí ní ọ̀la sátọ̀dẹ̀ náà ni yóò sì wáyé inshallah ní Ògbómọ̀ṣọ́ Central Mosque tó ń bẹ ní ọjà gbó ní dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt òun náà ni yóò sì máa wáyé inshallah ohun tí ó máa jẹ́ gbígbéyàwó lọ́la òun náà ni ìbéèrè àti ìdáhùn lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti síwájú kọjá lọ àbí láwọn agbọ́dàn míì tí ó tún yé wa nínú ẹ̀sìn wa ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn àṣìlá al-Islam inshallah agogo mẹ́wàá náà ni yóò gbìnàyà ká tètè dé kí a sì sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò jẹ́ kí ó jẹ́ ìbàlẹ́jọ́ dáadáa fún wa láyé àti ní ọjọ́ àgbéǹdẹ̀lìkìyàmá sheikh dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ́ lógún àṣọ àwọn náà ni wọ́n sì máa fèsì sí ọ̀kan òjọ̀kan àwọn ìbéèrè wa insha allah. hello kọ yín o. assalamu alaikum warahmatullahi wabarakatuh orúkọ yín bí ẹ ti ń pè é abdulhakeem ló sọ̀rọ̀ láti ṣubú. ìbéèrè yín. naam ọlọ́run bá a sọ àwọn sọ̀rọ̀ lẹ́nu ẹ̀sán olórí inṣàlá. àmín. naam ẹgbẹ́ ìbéèrè mi lọ pé ní arìnrìn àjò nínú tó láti bọ́dà ghana ti ṣègbò wọ́n kó apapọ̀ mọ́ àwọn ará nìgbè tó wọ́n wá ti tọ́jú àkàrà sínú ṣègbò ó bẹ̀rẹ̀ fún ọtún wa padà yẹn ló gba ọjọ́ kan lọ́wọ́ ọkùnrin ara nìjí láti fi ara mi áwùjọ ó ti ní bọ́tà rẹ̀ wọ́n wá padà tẹ̀lé mo lè ṣe àdéhùn pé màá lè ṣe ní owó nà padà tó má ti ta àkàrà sí òun bọ́tà ó tẹ̀lé pé ìjà padà rọ̀ fún òun yẹn mọ́ owó yẹn wá dà mí pẹ̀lú mo máa ṣe. ṣé báwo lẹ ṣe ṣe. bẹ́ẹ̀ni sàbẹ̀lẹ̀. ó ti yé naam inshallah. alhamdulilayi owó tẹ gbà lọ́dọ̀ ọmọ Niger ẹ rí táàsì máa bí tá a lè wá sí so ẹ ní tí ìṣòwò yẹn ṣe nǹkan kan ẹ bá kó pamọ́ sọ́dọ̀ nígbà tó jẹ́ pé arìnrìnàjò ní tẹ̀sí ń fi ọ̀pọ̀lọpọ̀ gbàgbà ẹnu bọ́dà bíi Togo sí Ghana sí Niger yẹn ọlọ́run tún lè ní kẹta alábàápàdé rẹ̀ tọ́ba wá dìgbà tẹ ti já kàn níbi rírì rẹ̀ ẹ fowó yẹn ṣe sàrà pé kọ́lọ́run múlá da rẹ̀ lọ́bẹ̀ ni tó lówó. hello. ẹlọ́pọ̀ yíò alaykum salam wa rahmatullah ọkọ̀ ibi ẹjí ń pè yìí. àbá ahmed ló ń sọ̀rọ̀ láti ìbàdàn. láti ìbàdàn ìbéèrè yín. náà mi béèrè ní bàbá yìí pé àkọ́kọ́ mo kí dọ̀tí wa àlọ́ bá mi ṣe ẹ̀mí wọn ní gbígbó wa. náà mo ní kí n béèrè pé ìyá kan so wá papọ̀ lémi àti àwọn ẹbí yìí èmi wá jẹ́ni tó ti gba súnà náà lẹ́yìn ìgbà náà ìyá náà wá kú òdúgbà tí ìyá kú wọn ṣàpè pé ẹ bàbá ti ṣe tán o a máa dúró ṣe mítìn tí ṣàtọ pé èmi èyí ṣòkú mọ ó wá di pé wọn bẹ̀rẹ̀ sí ní wọn fẹ́ẹ̀ sọ kí nìyẹn di ọ̀tá kí ni ń bẹ̀rù pé èèyàn lè ṣe. ẹ lọ́wọ́ alhamdulilayi akókó abayín yọ ìpè ẹ̀jẹ̀ tó ṣe pé mójútó súnà nàbì Muhammad sallallahu alayhi wa sallam a sì ń fi àsìkò yìí pé gbogbo mùsùlùmí yòókù náà ní gbogbo ibi tí a bá ti láǹfààní àti gbọ́rọ̀ ò lè jẹ́ mùsùlùmí láì tẹ̀lé tànàbì Muhammad sallallahu alayhi wa sallam torí pé Islam ni súnà súnà gangan ni Islam hmm. kò sí ní tó yà wọ́n Islam kò lè sí láì sí súnà. Hmm sunna kò lè sí láìsí islam torí ẹ̀ ká máa wá pé ẹnìkan ní tẹ̀lé sunna eléyìí tó túmọ̀ sí pé àpèmọ́ra bú iná ní nǹkan tí yóò tara ọ̀rọ̀ tó sọ̀n jáde fún wa hmm. pé lágbájá ní tẹ̀lé sunna á jẹ́ pé wọ́n kọ́ ìwọ aládàádáalẹ̀ nìwọ hmm. àdáadáalẹ̀ ìdíngan ọ̀dà àdáadáalẹ̀ hmm. nínú ètò ìgbésí ayé gan ó lójú ètò ọ̀dà.

ọlọ́run gan lọ sọ fún wa bẹ́ẹ̀ ọlọ́run ní wa in tuti'uhu tahtadu tẹ́ ẹ bá tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ mánà hmm. ọlọ́run sọ pé man yuti'ir rasula faqad ata Allah ẹnikẹ́ni tó bá tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ́n hmm. qul ati'u Allaha war rasul fa in tawallaw fa inna Allaha la yuhibbul kafirin sọ sábà wá kọ̀ tán tákìtì papọ̀ ẹ fi yé wọn pé ọlọ́run bò nífẹ̀ẹ́ sáwọn kèfèrí Allah torí ẹ̀ ẹ wá nígbà tí màmá kú àwọn tẹ́ ìdíjọ́ jẹ́ ọmọ ìyá àwọn ní ẹja ṣèpàdé ká ṣe bí wọ́n ti ṣe so ẹ̀yin wá ní ah lẹ́yìn tí màmá wa ti kú tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wá sí ni kí n lè ṣe dáadáa sojúṣe tó tó tó tó lóòrìn mm. fún màmá kí màmá tó kú nítorí kú gbogbo wa kù náà ní ìsinmi pé ká lọ́ọ́ máa sojú ṣe tọ́ máa gbọ́dọ̀ ṣe fóbi lẹ́yìn kóbi hmm. àsúnà náà lọ́ọ́ tún fẹ́ lè kọ́ wa ẹ lè rí inú àdádálẹ̀ gbogbo ń tẹ́kàn rí inú àdádálẹ̀ náà ní àkóbá fókù hmm. so gbogbo ń tẹ́kàn ẹnìkan bá nàbì sallallahu alaihi wasallam ní òbí mi tán bá ti kú kí ló tún kù anábì hmm. ni ẹ máa ṣàdúrà fún èyí ṣàdúrà aládàádálẹ̀ o ọjọ́ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ àdádálẹ̀ gbogbo eléyìí kò sí ní tẹ́gbàmbẹ́ bákan náà ẹ máa ṣe sàrà fún ọ kí tún ṣe sàrà aládàádálẹ̀ o ẹhẹn tá a pe ẹrù kà òkú pa àwọn jẹ sàárà òkú màsà kan kankan so ẹ mọ̀ pé sàárà hmm. ó ní í ṣe pẹ̀lú owó tá a fún ẹni tí hmm, hmm. wọ àwọn eléyìí náà wọ́n tó ketílẹ̀ gbogbo léèsì wọ́n kọ́ lu jàkáàdì àbẹ́ yìí wọ́n á gbá mọ́lá lọ ẹ̀ǹjẹ́ ẹ̀ǹjẹ́ sàárò kù ó sàárà rò èwo ni. a sì máa gbá afọ́jú kún lù mm. aláìní kún lù mm. ẹ̀ǹjẹ́ kó tó bá ti rí tààrọ̀ jẹ lónìí ó tún dàárọ̀ la. ẹ ṣe sàárà fáwọn eléyìí. so bákan náà ẹlẹ́kẹta anábì sallallahu alaihi wasallam ni mm. asọtẹ́lẹ̀ bàbá màmá yíyan eléyìí tán ti sọ tẹ́lẹ̀ tí ó tako tọ́lọ́run tí ó tako tà nàbì sallallahu alaihi wasallam kẹ́ mú ṣẹ. Hmm. ẹlẹ́kẹrin ànábì sallallahu alaihi wasallam sọ pé kẹ́ ẹ máa ṣe dáadáa sáwọn ọ̀rẹ́ òbí yín méjèèjì. Allahu akbar. àwọn ọ̀rẹ́ wọn hmm. bọ́yọ̀ ọ̀rẹ́ bàbá wa ọ̀rẹ́ màmá wa ká ṣe dáadáa sí wọn. Allahu akbar. ọ̀rẹ́ tá à ń sọ ń bẹ̀rù kì í sàlẹ̀ bàbá wa o. Hmm. ẹ̀yin sábà pé bàbá lè jọ́ fàálẹ̀ kótó di kan kó láyé ọ <laughs> á dáadáa sí àlè bàbá rẹ ọ̀rẹ́ bàbá náà ni àbó làlè ṣe wàá jọ rẹ ìyá náà tí wọ́n fà á lè kó tó di pókú wọ́n á ń ṣe dáadáa sí lẹ́yìn à òrí òrí èèyàn ṣe dáadáa sí. Hmm. ẹlẹ́ẹ̀karùn-ún anábì sọ báyìí sọlá ni ẹ sọ ẹbí pọ̀ eléyìí tó ṣe pé ẹ bá ti jẹ́ni tó ta mọ́ wọn tí ò bá sì ti bàbá wọn hmm. tí ò bá sì ti yá wọn ẹ má jọ hmm. jágbọ́ wọ yín. gbogbo nǹkan márùn-ún bó la ti fẹ́ rí náà dáadáa lẹ̀. so ètò anábì sọ báyìí sọlá ni ẹ tún mójútó lẹ́yìn kó òbí yín nù ọmọ yìí wá ń tẹ̀lé tọ́lọ̀ ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam àwọn á ní ẹ tí ò bá ti ní bá a dá sí ká sòkò á dẹyẹ sí amúlọ́tà kálukú wa so màálù wọn kò yà màálù lágbájá nù màálù tàmẹ̀dọ̀nù màálù tàwọn ará yàwó nínú tàwọn ará sokoto nù tàwọn ará jọ̀sínú tàwọn ará mọ́ngúnù ìwọ ńkọ́ orí nǹkan kan mọ́ wa wọ́n máa lè ní wọ́n lè pọ́ máa lè nínú fámìlì <laughs> torí di eléyìí hmm. ẹ jẹ́ kí a jáwọ́ nínú àpọ̀ntí ọ̀yọ́ hmm. ẹ jẹ́ ká di súnà nàbì sallallahu alaihi wasallam ibẹ̀ gangan lórí rẹ wà ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń fìyà jòkú rẹ ni hmm, ó rí dáadáa sí fún wa àwọn ń bẹ́ ń bí tá ti ń bùkátà kò fi dáadáa ránṣẹ́ àdádálẹ̀ ni wọ́n ń ṣe. so bí ó ti ń ṣe ń di ẹrù àdádálẹ̀ náà wọ́n ń lẹ̀ mọ́ bó ń ṣe ń di ni wọ́n ń lẹ̀ wọn ò rí gbé lọ. Mm-hmm. torí de eléyìí eléyìí ò tó ń ta lè máa mú yàn lọ́ta sí wípé kọ̀ọ̀bá yín ṣàdáadáa lẹ̀ òun gangan ló fẹ́ràn màmá yín òun gangan nífẹ̀ẹ́ kí dáadọ́ jẹ́ ti màmá mm-hmm. kìí sẹ̀yìn tẹ̀ ń ṣàdáadáa lẹ̀ mm-hmm. aláìdáni nítorí tẹ bá fẹ́ràn màmá yín kìí ṣàdáadáa lẹ̀ lẹ́fì lọ́ọ́ máa ṣe ẹ̀yìn wa jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé wàásù ìta gbangba tí a máa ṣe hudan wa bushra lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí lọ́la òde gangan iná ni yóò sì wáyé inshallah ní Ògbómọ̀ṣọ́ Central Mosque ọjà gbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten a.m. prompt ohun tí ó mọ̀ jẹ́ gbígbéyẹ̀wò níbi wáàsí ìta gbangba hudan wabushọ òun náà ni ìbéèrè àti ìdáhùn inshallah Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa fèsì àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan inshallah wá tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì jẹ́ kí ó lapa dáadáa ní inú sẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa inshallah hello. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam ó kọ yín. Sọ ẹ̀yin ọ̀gbọ́ wa nù. Ẹ o kọ yín o. Wa alaikum salaam wa rahmatullah ibi ẹ̀dùn pè. Hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Ẹ o kọ yín o. Wa alaikum salaam wa rahmatullah wa barakatuh. Orúkọ yín bí ẹ ti ń pè. Orúkọ yín o sọ̀rọ̀ látàdó. hello. abdulkudus ló sọ̀rọ̀ látàdó. ìbéèrè yín. naam gẹ́gẹ́ bí a ṣe rí pé náírà wa yìí ó ìbẹ̀rù pọ̀lù. Mhm. ó ní kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń ṣe wọ́n máa ń fi owó pamọ́ sínú dọ́là àkáǹtì wọn wọ́n á ṣe náírà wọ́n á ṣe sí dọ́là. Hmm. ká sọ pé nígbà tí wọ́n ṣe ẹ̀ tán fi pamọ́ bóyá náírà yìí four hundred naira to one dollar. ìwọ̀n a máa lọ sí dọ́là àkáǹtì so later tó bá yá bóyá náírà to dollar conversion yẹn tó ti bá jẹ́ pé dọ́là tó ti di five hundred naira one dollar. ó ti yé ó ti yé kí lẹ́yìn mẹ́jọ lè mẹ́. náà ìgbà yẹn tí ẹ bá lọ ojú yẹn padà jẹ́ pé ìgbà tó ti four hundred naira ìgbà tó gbà padà five hundred naira ni ṣé kò bọ́ sí abẹ́ rìbá báyẹn ìbéèrè nìyẹn ẹ ṣùgbọ́n. alhamdulilayi tẹ bá ra dọ́là pẹ̀lú náírà tẹ kó pamọ́ yẹn padà wá nígbà tí dọ́là ti rú gọ́gọ́ sí i ju bó ti ṣe wà lọ tẹ́lẹ̀ ẹni sì kìí ṣe rìbá lélẹ̀ kìí ṣe rìbá rárá kìí ṣe rìbá lábẹ́ òfin ọ̀nà ṣùgbọ́n nǹkan tẹ́ pé ọjọ́ kọ́kọ́ ra yẹn fi four naira fi ra dọ́là kan naira ti yín jáde onídọ́là náà mú dọ́là tiẹ̀ jáde ẹ wàá jọ ṣe pàṣípààrọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan náà níjókòó kan náà hmm. ṣe báwọn kò sí ní tó burú ń bẹ. Hmm. ẹ bá wọn kó pamọ́ ìgbà tí dọ́là kan fi di mílíọ̀nù tá a bẹ̀ lọ́n kó ti bẹ́ẹ̀ o ah, bẹ̀ lọ́n kó ti bẹ́ẹ̀ torí àtẹ́kọ́ tiwa náà kó níyì hmm. ó níláárí hmm. ìgbà tí ẹ bá wá kó jáde ń gbogbo iyekíye tó bá jẹ́ tẹ́ ẹ bá ta ẹ̀sẹ̀ lọ. anabi sallallahu alayhi wa sallam ní fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad tówó bá ti yàtọ̀ síra wọn ẹ ta bó bá ti ṣe wù yín lópin ìgbà tó bá jẹ́ fún mi ìwọ náà gbà. hello. salaamu aleykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín bí ẹ ti ń pè yìí. orúkọ mi ni kamaldeen abdulkareem niger republic. ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ lórí ẹni jẹ́ mọ́sùbùkù nínú salat wọ́n ti kí rákà kan kó tó dé. Mhm. wọ́n wò níbi orí rákà ẹlẹ́ẹ̀kejì ìmáàmù gbàgbé láti jókòó. ọ̀gá tó wá parí ìmáàmù ṣe kàbọ̀lì ìyẹn bá ìmáàmù ṣe tí ẹ bá fẹ́rù yẹn yóò tún mú kọ́bìlì ní wa ni àbí èyí tí ẹ ti bá ìmáàmù ṣe ti gbé. màṣàlá ìbéèrè ní ẹlẹ́ẹ̀kejì. ẹni tí ó jẹ́ ìmáàmù ó sì jẹ́ pé mọ́sìkì nílé rẹ̀ lọ́wọ́ pé tí òjò máa ń rọ̀ láàrin mọ́gìrìbì sí ìṣáì ọ̀làǹfààní láti ṣe jọ́mú torí àwọn jàmá mọ́sálásí àdúgbò sáǹfààní. Naam, inshallah. alhamdulilayi àkókò ẹni tó yẹ pé kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ìmáàmù wa ṣe àṣìṣe eléyìí tó pè fún kó forí kanlẹ̀ ṣáájú kó tó sálámù ẹni tí kò bá sọ láti láti bẹ̀rẹ̀ ọ wá bá ìmáàmù forí kanlẹ̀ ti gbàgbé yìí sẹ́gbà tó ń bá dìde tó pé sọ láti rẹ̀ tó múra káàtì ọbọ̀mọ lọ́wọ́ wá ṣé yóò tún bọ̀ tún forí mi kanlẹ̀ kó tó sálámà yàtọ̀ sí èyí tó ti tẹ̀lé lè máàmù tẹ́lẹ̀ rárá o ẹyọ tó ti tẹ̀lé lè máàmù ṣe náà ni torí ẹ̀ ká lọ mà ẹni tí ò bá bá sọ láti láti bẹ̀rẹ̀ tí ìmáàmù bá fi lè gbàgbé ìgbàgbé tó pè fún ká forí kanlẹ̀ ká tó sálámà bí n bá ń ti ń forí kanlẹ̀ làwọn náà bá forí kanlẹ̀ àmọ́ tó bá pé gbàgbé tó ṣẹlẹ̀ sí ìmáàmù pè fún ká forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ni òun lọ tiẹ̀ lára dìgbà tó ń bá tó parí sọ láti tiẹ̀ tó náà sálámà gbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá forí eléyìí ti gbàgbé ń kalẹ̀ hmm. májẹ̀mú tó sì tún de gbogbo ẹni pé kọ́jẹ́ pé wọ́tọ̀ pẹ́ dé ọba tó rákà kan lẹ́yìn lè máàmù hmm àmọ́ tí n tọ́ bálẹ̀yìn lè má mọ̀ bá ti tó rákà kan ọ̀ gbọ́dọ̀ forí kàkà kalẹ̀ hmm. kọ́ ìbá jẹ́ ṣáájú àbí lẹ́yìn sí sálámà ilé ìjọba. wọ́n ní ìmáàmù jẹ́ pé tòsí ilé rẹ̀ ní mọ́ṣáláṣí wà torí pé àwọ̀ a pé ilé rẹ̀ nígbà tí èdè pé inú mọ́ṣáláṣí ní sùn so <laughs> tòsí ilé rẹ̀ ní mọ́ṣáláṣí wà so òjò wa rọ wá sí wọn á pa magrib àti ìṣáì pọ̀ ṣé ìmáàmù yẹ kó bá wọn ṣe irú sọ láti bẹ́ẹ̀ nígbà tó pé lé tiẹ̀ ò jìnnà síbi tí mọ́ṣáláṣí wà bẹ́ẹ̀ ni hmm. so a sọ pé sadaqatan tasaddaqallahu biha alayhi hmm. sàrà àtọ́lọ̀ ń ṣe fóònù náà ni kò sí tó burú mbẹ́ nítorí pé òun nìkan kọ́ láwo tiẹ̀ bíi ti jàmá hmm. ilé ìjọba ṣùgbọ́n. ọlọ́wọ́ kan yín o. àbùdá ní ọjọ́. láti wo. láti ìkìrọ̀. láti ìṣirán. náà bisimilá ẹjọ́ yá. ẹjọ́ ìbéèrè ni pé ẹjọ́ kí ni ṣẹ̀yà kí ni ojú tí ṣẹ̀yà fi wọ jíjẹ àtẹ. jíjẹ. àtẹ. àdán. àtẹ. àtẹ. àwọ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé àtẹ. ṣé àtẹ lẹ̀ ń sọ àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àtẹ ṣé ọbẹ̀ tí wọn ò fi yọ sí ni àbí ẹran kan ló ń jẹ́ rẹ̀ àbí. báyìí báyìí báyìí báyìí báyìí. kí ló ń kan ṣẹ̀rí àgbàlùwà ó fi yọ sọ́bẹ̀ má fi yọ sọ́bẹ̀ ti rú sọ́bẹ̀ má fi rú sọ́bẹ̀ ti máa kí sọ́bẹ̀ má fi wọ́ lọ́mọ. tó bá ti dùn lẹ́nu yín. lópin ìgbà tí ìbá ti sọ bí ogun tọ hmm, ọba là ọba kọ bí ogun ni wọn fi ṣe kiri àwọn sálàyé nítorí pé islam ò lọ́wọ́ sóògùn kóògùn ògùn yẹyẹ tó eléyìí jẹ́ bá nítorí kọ́ mọ́ lọ jẹ́ pé àwọn ti lálẹ́ jẹ́ tó bá jẹ́ kóògùn ló ń béèrè. tó tọkàn gbọ́ lálẹ́ mi. tó nísìnyí ọbẹ̀ magi wọn fi magi sí i tí a bá rí pàǹfààní rẹ̀ ló pọ̀ jù hmm. kò sí ní tó burúkọ jẹ́ táàbùrù rẹ̀ lọ́ bá pọ̀ jù ó burúkọ jẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà hmm. gbogbo ní tábà ti jẹ́ sẹ́nu wa tó bá ti jẹ́ pàǹfààní rẹ̀ ló bá pọ̀ jù hmm. kò burú kẹ́ jẹ hmm. aburú rẹ̀ ló pọ̀ jù má jẹ hmm. torí pọ́lọ́n sọ pé wala tulqu bi aydikum ila tahluka ẹ má fọ ara yín tira yín lọ síbi ìparun. Allahu akbar jazakumullahu khairan sheikh ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí lẹ́ẹ̀kan sí pé wáàsí ta gbangba tí a mọ̀ sí hudan wa bushro lẹ́yìn tó máa wáyé ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ tí ó bá bẹ̀rẹ̀ oṣù kọ̀ọ̀kan yóò tún wáyé fún ti oṣù yìí insha allah bikudurotillah ní ọ̀la òde náà ni ó sì wáyé ní ògbómọ̀ṣọ́ central mosque ọjàgbó dédé agogo mẹ́wàá òwúrọ̀ gẹ́gẹ́ ten am prompt ohun tí ó mọ̀ jẹ́ pípẹ́ kẹ́lù lé lórí òun náà ni ìbéèrè àti ìdáhùn àṣẹ dr sharafdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n sì máa fi èsì sí ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan àwa tí a bá gbọ́ ká sọ fún àwọn tí ò gbọ́ Allah yóò sì jẹ́ kí ó lápá dáadáa nínú ìsinmi wa ọlọ́run yóò sì tún fi san wá ní ẹ̀san olórí láyé bí àti lọ́jọ́ àgbéǹdẹ̀lì kìyàmà insha Allah ẹ lọ́wọ́ kọ yín o. aleykum salaam ó kọ yín pápápá ibi ẹ ti ń pè. àbíláì ló ń pè láti Kano. láti Kano ìbéèrè yín ìbéèrè mi wà lórí àṣà tí ó tún gbòde ìsú tí àwọn ọmọ iléèwé gíga tí wọ́n máa àwọn tó bá ti parí tí wọ́n máa ń ra aṣọ vẹ́ẹ̀sì àǹkó tí wọ́n fi máa ń ya fọ́tò àwọn mẹ́ta sọ pé torí kọ́ lè máa ṣe rántí ara wa after ìgbà tó bá ti ṣe tán ni ṣé ilé ìtọ́ nínú ìsìlámù àbí kò tọ́. gbogbo ẹ̀ generally ká dá sọ ẹgbẹ́jọdá bóyá nítorí pé àjọjáde ńléèwé bóyá nítorí pé ìṣẹ́jọ pawápọ̀ bóyá nítorí pé àjọjọ́ má bàbá islam ò ní gbogbo orí eléyìí ò ború lópin ìgbà tí ò bá ti jẹ́ pé arò mọ nǹkan tó takò ẹ̀sìn hmm. lópin ìgbà tá a sọ náà bá sì ti jẹ́ pé wọ́n ṣe pẹ̀lú àwòrán abẹ̀mí so gbogbo orú nǹkan kò sí tó burú mẹ́ẹ̀ tẹ́yìn náà bá ti tira láti jọ jẹ́ pé ẹ̀ka ń kó pẹ̀lẹ́ nìkan bí ọmọ school kò sí tó burú mẹ́ẹ̀. Hmm. naam jazakumullahu khairan sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí bá fi san án lẹ́sùn lórí láyé ń bí àtúbọ̀jọ́ agbẹ́ndẹ̀lẹ̀ kéèyàn máa ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina tí wọ́n dìjọ kọ́ orin wá láti òkè àdó akíntola ọpẹ́ pàtàkì lọ́wọ́ afa mustapha àti afa abdulwadud jazakumullahu khairan ọ̀làdùn níbi lóńlọ́kọ̀ mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé lórí ètò yìí títí ọjọ́ mẹ́jọ náà ó ní mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ táàtúmọ̀ kíra wa nínú ọgbàlùjẹ́nà insha allah wípé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. alhamidul muhsin mubdi'ul mu'id. المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر ọjọ́ mẹ́jọ láti lọ́nfà ní àti darapọ̀ mọ́ ọládùn mẹ́bẹ̀lú lórí ètò àti fíìkì fìdíẹ̀sì